الله الشيخ سليمان محمد الأول الأنبياء حفظهم الله ورعاهم tí wọ́n ń bá wá tukọ̀ rẹ̀ láti fún àwọn àwọn ilé àtàwọn ọmọ ìyàwó tó wà ní ìsìká kọ́nà ẹ̀kẹ́lá kó ń sílé ní àsìlọ. so àwọn àti wà ní kàlẹ̀ báyìí léyìí tí àwọn ẹ̀rìn sì fi àwọn ìbéèrè sọwọ́ àwọn ìbéèrè náà á mọ̀ ká sí wọn létí ní ilé èjì wọ́n lè mọ̀ lọ́wọ́ fi ìdáhùn sí ìdílé láì tààlà ní ìjẹta àwọn ìbéèrè tí ó wáyé púpọ̀ àwọn ilé tí àsìkò gbà afọ́wà ti dáhùn rẹ̀ àwọn ilé tí àsìkò tí kò gbọ́gbá ní mẹ́nubà ó náà wà nílẹ̀ pẹ̀láwọn àwọn nítorí mẹ́jọ tó kàn ṣèbí aláwọ̀kọ́ tí a bẹ̀rẹ̀ lónìí tó bẹ̀rẹ̀ pé tí òkú on kú tí ó sì fi àwọn ọmọ sílẹ̀ lọ ṣùgbọ́n àwọn ọmọ tán fi lẹ̀ gbogbo ọmọ kọ́ nínú mùsùlùmí bá a Là láwọn tó jẹ́ mùsùlùmí nínú wọn láwọn tó wọ́n jẹ́ kírísítẹ̀ nínú wọn àwọn tó jẹ́ wá on kírísítẹ̀ gangan àwọn náà tó wá jẹ́ àwọn ni wọ́n lágbàá jù I didn't know you have a property. káàkiri ṣẹlẹ̀ àkàgbọn àtọrọmọmọlá àwọn afáwa wọn ní kí ni àlàyé bẹ̀rẹ̀ sí fáwọn lórí àlámọ̀rí àtọrọmọmọlá. alhamdulillah umar salatu wassalamu ala ba'at السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جماعة النبي صلى الله عليه وسلم آه، جيسي نجي جاء في الصحيحين من حديث أسامة بن زيد رضي الله عنه وارضاه إمام بخاري بعدين وإمام مسلم أوائل Usama ìlera ọ̀rọ̀ ọ̀pá rẹ̀ ní ìsìlẹ̀ ìjágún ìgbàlọ́wọ́ rẹ̀ torí pé láàárín ẹ̀rí fún lè mùsùlùmù lè káàkiri wọ́lá lè káàkiri lè mùsùlùmù ọlọ́run ti sọ fún mi wípé kèfèrí ò lè jogún mùsùlùmí mùsùlùmí ò lè jogún kèfèrí tí bàbá tọ́mọ ń wá lórí Dangote lọ bàbá ìròmí ìkẹ̀kẹ̀ tí ó gbà lóògùn ọmọ tọ́mọ ń sì pé ó rí ogun ọmọ rẹ̀ nítorí ìkílẹ̀ náà ti ṣe bẹ́ẹ̀ torí pé ọmọ ìyá kakọ mọ́sálà kan wànáfàkọ̀ lílí ìsáàrí àwọn kan ń bẹ ẹ gbọ́dọ̀ mọ́ gbọ̀búkà àtàwọn kọ́dà kẹ́yìn gọ́ ọmọ nì ẹ wà ní oníyàwó àti àwọn ọmọ tí wò tí ìtòjú bọ́ àwọn kan bẹ ájì àmú wọn bára bá dẹ̀wà lọ́kàn bára sí tó bẹ́ẹ̀ sọ ọlọ́njọ́ ìyàgbójọ́ in ṣe ń pèlú ń jí ọmọ mẹ́jẹ ń bó dè tí ní ìwọ̀n bọ́bùkátà tí ní ìdájì lẹ́yìn tọ́ mọ́ bá wá mú kẹkẹkẹ wá tó pèlú ń jẹ fún mi ọlọ́njẹ́ máa fi sí sàárà ní kí lọ lóò gbé wá ọlọ́kọ̀ 85 million kọmọ lọ́kọ́ sọ́fì níbẹ̀ ni ẹfún mi nọ́mbà rẹ̀ ah, dáadé mú àgbẹ́rù mélòó ni gbogbo o ma dúpẹ́ kọ ma lọ́kọ́ ma bọ́ọ̀rẹ́ ní agogo kọ́ ní bàbá lọ́wọ́ náà ni ó kó lé lọ́gbọ́gbọ́ tó ma rẹ̀ bí ánú ọlọ́run bẹ́ẹ̀ ni ọ sọ̀rọ̀ nìkan ayé ti dorí kòdò mọ́pọ̀lọpọ̀lọ ó pọ̀ mọ́ ẹ̀kálẹ̀ ní ìtọ́n torí ọlọ́run mọ́tọ́ kí lè jẹun rẹ̀ ni ẹgbẹ́ ẹ̀rọ mọ́tọ́tọ́ ẹ sọ pé amen ní orúkọ jésù ọmọ ìṣì yóò dẹ̀ tí ó lọ rí báyìí ti mẹ́rọ rẹ̀ àfikò nàìjíríà ẹni tó ẹ̀kí jọmọ́ ti mú olè olè kíkọ́ olè sábàbùlì kò tó ń tẹ́lì ṣe pé kí wọ́n bú ẹnìkan wọ́n wá dákọ̀ wọ́n sọ pé wọ́n torí ẹ̀ lọ rí múyàn wá gbogbo wa lọ́dákọ̀ ni yẹ́ ń dákọ̀ àwọn àgbàgbàdẹ́ ni wọ́n ń so nílé búta ní ìlébú àgbà a ń tò bọ̀ kalẹ̀fì ma kókó ni ẹwà náà wè mọ́ ọlọ́run tí wà bá bínú mẹ́sàn-án tààrà ọ̀wà dẹ mẹ́jọ tààrà dẹ nìkan ẹni tára bá di òbí náà kọ́ ara tó di ọmọ náà ọdá kéèyàn wà lè fún ilọ́dọ̀ ọlọ́run kọ máa fi nǹkan bẹ̀ tára bá wá di òbí tára ọdí ọmọ ń kọ́ ọlọ́run ṣàánú wa ọmọ 55 years tí tún gbówó oúnjẹ ọlọ́run àti ìyàwó wọ́n ma wá jẹ́ ìpé máa ẹwọ̀ bàtẹ́lẹ́ bá ń tẹ̀lẹ́ ó gbé mọ́ ọlọ́nu máa ń bọ̀ tẹ̀lé ilé ẹjú tó tí ó gbé mọ́ ọkùn yẹn lórí gbọ́mọ́ lọ́wọ́ bá ọ̀rọ̀ fùfú wá àwọn bẹ́ẹ̀ ṣe dájọ́ náà nù mẹ́ta ni ẹjọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ sí ní òdílé mi, ṣé ní òṣù torí ẹ̀? Ìgbẹ̀wájú ọlọ́rẹ̀ Ọlọ́run jọ onímọ̀mí olóhùn fẹ́ ra dátà ẹgbẹ́ bá lọ́rùn ọmọ tẹ́ ẹ̀kọ́ ra dátà fún bàbá ó ń bèèrè owó dátà lọ́wọ́ bàbá ṣe wá rí torí ìdí yẹn tọ́mọ bẹ́ẹ̀ fò bí ẹ̀ṣàyé lọ ọlọ́run pé òun bí nínú ogún ọmọ tó rọ́wà ní ẹ̀ tí ọkọ máa bujútù sí tí bá ń gbó lárò bí tẹ́lẹ̀ ìlà fi máa pàrọkọ́lò ní pé ẹkún tó ń súnrẹ̀ yọ ọkà lójú rẹ̀ gbogbo <laughs> tínda sọ́dúnmẹ́tì lòúlá ṣúrù tẹ́yìn ọgbàrádá lórí rẹ̀ èyí tẹ́yìn bá ṣe ń gbà tàdàwò bá ń gbóná lọ ní kèèṣẹ́ ń tí jọmọ nìyàn dáyà lákẹ́ rẹ̀ ti pẹ́ ẹ̀kọ́ tẹ́ rí ńgà ẹ̀kọ́ tó ti fẹ́ṣẹ̀ ah, rẹ̀ látà mọ́lẹ̀ ti dànù mẹ́rin ah, kẹta ó kú bí ọjà rẹ̀ fún ọjọ́ ẹgbẹ́ wọ́n sì láwọn tẹ̀lé mọ̀mọ̀ tẹ́lẹ̀ ni o wọ́n gbọ́rọ̀ àwọn ìjọ púpọ̀ ni wọ́n sì wọn pọ̀ ní ìjọba ni ó kùnlẹ̀ bí mùsùlùmí èjogún kèfèrí a ń pariwo rẹ̀ o ní èsì ìjogún mùsùlùmí ọ̀rọ̀ kan bá dé wọ́n ní kí lè fẹ́ sọ ń pa ásàrùkọ̀ wọ́n wípé láyàtàwárọ́tù áyùmìlàtẹ́yìn mọ̀ mọ́ mi àwọn ọ̀rọ̀ yìí mo fẹ́ ká kí à ilé ìkọ́ mọ́bà nídìí gẹta máa bèèrè máa ẹnìkan catholic ọmọ bàbá kan náà ni wọ́n àwọn mẹ́jọ àwọn márùn kú sínú islam ìkan di catholic ìkan di rìjíìmù ń pẹ̀rẹ̀ rìdìmá ìkan ọjẹ́ sí èsì nínú àwọn mímọ̀ apá kan ní tí a bá kú àmẹ́tẹ̀ ìtàrù tí kan bá kú síra náà wọn àwọn lè jogún ara wọn apá kan fà ní àwọn ọgbà nítorí wípé ọ̀nà tí a tó ń rìn ibi tí a lọ náà ó tún yàtọ̀ bí ìyàtọ̀ bá ti wà wọn ò lè jọ jẹ ṣùgbọ́rọ̀ tó rí torí wọ́n kúfùrù náà lẹ́ẹ̀ máa pè é ìsìláàmù nìkan ilẹ̀ sí lójú ọ̀nà òdodo a jẹ́ pé tá a bá ti mú báwọn ẹ máa fi ìsìláàmù kó gbọ́ àwọn ẹ̀sìn táwọn ẹ̀sìn bá ti ń pàdé ẹyọ kan làwọn ọmọ yanjú ọ̀rọ̀ ara wọn ẹlẹ́ ìlọ́wọ́ alẹ́ jù lọ́nà méjì ọ̀nà àkọ́kọ́ lọ́dún ẹ̀ tó fẹ́ jogún ọ̀nà kejì lọ́dún àwọn lọ́yà tí ẹ máa dá sógún ẹ bá ní sọ fún àwọn lọ́yà o

má dà sógún ogun ọlọ́run ti pín fúnra rẹ̀ mọ́ lọ́rọ̀ pa ó bẹ́ẹ̀ má dà sógún ọlọ́run ló ní ọlọ́pùn o wọ́n tún dà kankan pọ̀ wọ́n ní wíìlì mhm. ọmọdé nínú ìsìláàmù ṣùgbọ́n tó ní jẹ́yìn pé o ṣogún mhm. náà lẹ́yìn tún pẹ̀ wíìlì wọ́n ní à ah, ọ̀rọ̀ dádì lágbára o ẹ mà wípé wọ́n pẹ̀lú èbò mhm. ah ogún wọn betket iná mà wílì ẹ̀ fún ajá àwọn oníjẹ́ bẹ̀ ajá tó sáyẹ́ wílì ẹ̀ fún betket kókó ajá wọn wọ́n ní ẹ̀sìn máa wo ajá mi di ọmọ 20 years Àwọn tí bàbá bàbọ̀. Odògó ọdún lónìí tí bàbá ah, tó ń dájá. Ìsìláàmù lẹ̀ sí o. Alhamdulillah. Ọlọ́wí ìlú ogún ẹ̀fẹ́ sí ẹ̀ ẹ̀jẹ́ tọ́lọ̀ ń dákú ká máa bọ̀. Ah. àlọ́ sí ó wílì ogún fólóngbò wọ́n ní gbò ní ọ̀sẹ̀ náà wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ Amẹ́ríkà olóòrùn ẹjínú ilé ẹ̀kọ́ yóò gùn pé ní first class ó wílì ogún báyé kò tọ́ Àlọ́ òṣèrò, adúgbẹ́ fóòlúwàá Olúwa ọba tó pẹ́yẹ tó pẹ́yẹ tó ká wà kẹ́wù ẹ̀ tó mẹ́rin kó mẹ́sì wà lọ́nà àmín. الحمد لله إذ لم يأتني أجلي حتى كفاني من الإسلام سربالا حتى كفيت من الإسلام سربالا أعانكم الله لا إله إلا الله الحمد لله سيوانا كنيش أدعو لا يمجد ń jẹ́ àgbàlẹ̀ bàbá wa ọlọ́ṣọ́ ní oòrùn ọlọ́run dákun bá mi bàbá wọn àmín ilẹ̀ dákun àlàjí ọmọ ọ̀rẹ́ wọn lẹ́ni òkun agbábàrẹ bàbá bàbá yẹ àbíàmà ni wọn ẹ bá ti mọ̀ wọn tí bá sọpá àbíàmà ni wọn yóò ní ìsáàsù máwọn tó tọ́ hmm. labadebe nàíjà ìjọ lè ó lọ bí omi inú òsì mọ́ kẹta tẹ́bàdì àà àfáà náà ni kò sí wá sí bàbá bá yẹ́mì bàbá bẹ̀rẹ̀ mọ́ wá bọ́rọ̀ dìdí kan mo ní ọlọ́run mẹ́jì àárí o tó bá ṣẹlẹ̀ ní tó bá ń bẹ nú àmà bàbá yìí tó ti kú òun ìsìláàmù ọ̀gá <laughs> má dàsógún ìmọ́ pìn bẹ́ o torí pé tọ́bá tó bá lọ́wọ́ rẹ̀ yóò bàjẹ́ ma mánéjì ìtọ́ra tí ń ṣe kú fún lọ àṣàkọ̀ mi bàbá lóbe tó jẹ́ gbogbo wa àṣó ti fọ́gbà àwọn àpapàdé mọ́ ń ni wọ́n lọ dẹ́yìn wọ́n ní kọ́ àwọn tí wọ́n lè parí ẹ̀rẹ̀ yára wọ́n ní kọ́ kò sí wà láàá múrí àwọn sílẹ̀ ọdẹ́ ní ẹgbẹ́ wọ́n ní kọ́ àṣàbùn jùmọ́dà mọ́rí mọ́rí ọ ọkọ̀ ilé àgbéjì àtàníyàn kí mọ́dára blámù bàbá ìfẹ́ sọ kájọ́kílẹ̀ Ah, ẹ̀bá sì dé máa bàbá tí bẹ̀rẹ̀ yẹn lọ́gbà ọdẹ́ yìí gbé kátó ìkara àkókò ya rabbi ṣe ń torí ìtumẹ̀ ni wípé ìtọ́lọ̀ fìrà nàbí ìwì kọ́dà kẹ́rì ògbóre tí mi kọ́ lájẹ̀ Ẹ̀yẹ tó ìwọ́n ọmọ sí tó fẹ́ ìyá ẹlẹ́kọ̀ọ́ ní ọ́. Ẹ̀yẹ tó ìwọ́n ọjọ́ lórí ọlúbà. Ìjìnà ẹ̀dọ́ ọdọ̀ mọ́, ìyá ẹlẹ́kọ̀ọ́ wòyí. Ọlẹ́ jẹ́ mọ̀ ní lẹ́nu epo ní. Kí ló ní mẹ́lẹ́rùn? Ẹ̀ẹ̀dẹ̀ ìkọ̀ àwọn ní ti wa. Ṣé àgbà yìí nù? Ó ní ẹran mẹ̀rẹ̀ mo ní súyà ní. Jíjẹ ni. <laughs> Àbásun ọ̀kàrí wá sí ìṣe díẹ̀ lábákúnbẹ̀ ní ọba láti ìbá jari, lọ́bá kọlọ bá ọ̀bá bàbá ọlọ́ṣù wípé ha ha bàbá ẹlọ ẹgbẹ́ síwá sí o àbàbá ní àwọn ọ̀rẹ́ mi bàbá yìí síwá sí pé àpá tó sọ ní wọ́n tó pé ẹgbẹ́ ẹwọ oókù bàbá òun kọ́ mọ́ jẹ́ bẹ́ẹ̀ orí ẹ̀lú burúkú kẹta bàbá ní ah, tíkú méjì ọ̀rọ̀ ọkàn ni ṣe dábà ẹ̀lú sóòtọ́ ni kò sàfẹ́sì ní bàbá adẹ ní bọ́nà ti wí lórí ah, ah. a ní ọmọ tó bá di kèfèé ní tí wà lẹ́nìyàn ni pé ogun bàbá òun ni ọ́ láàá mm-hmm in tí ó destroy life way àà ah, ah, ah, odidi ànábì wa kò pín kankan nínú ogún bàbá rẹ̀ mẹ́ ṣe mọ̀ wípé ìkórè wa ó dá ìfìyàmá ẹgbà tí ń ṣe islamu ọba àlówó gbogbo ayé wọ́n kàn fún ọpẹ́kẹ́ bí ọmọ pọ̀ òmìnira ayé ìsìnlọ́ni ìwọ̀lọ́wà mọ́ tó fi ń ṣe o lẹ́gbàtọ̀ jẹun sínú tán hmm.

tó ń lókọ tó ń lókọ ní ìbáyìí tí ẹ̀ náà rí ojúlówó ti di kádà ibi tí ẹ bá ní kéfè rí ọ̀gbọ̀rọ̀ tó gún mùsùlùmí mùsùlùmí tó fi ọmọ sàgbẹ̀wọ̀n lójú méjèèjì náà ni bàbá tọ́mọ rẹ̀ tọ́fọgbà tó sì fi lẹ́sàyé lọ tó jẹ́ pé ọmọ náà ni wà máa fún ní nǹkan kò ní gbogbo ọmọ bẹ́ẹ̀ náà sì ni tí bàbá ìbá kú ọ̀dà jẹ̀mọ́ ẹ̀sọ̀ pẹ́rọ̀ bí náà ní رضينا بالله ربا سمعنا واطعنا سمعنا واطعنا alhamdulillah muslimin la wa àwa gbà ń tọ́lọ ń sọ pé a lè jogún kékeré kí ni tí táà kù tẹ́ ẹ̀dẹ̀ tó fẹ́ jogún wa nítorí pé kò sí wì láyàmà láàrin àwa àti ẹ bìkọ́ sí ẹ bá kẹ́ àgbélébùrù wọ́n mọ̀ ràn lọ mhm, mhm. ní ẹkẹ́ kùrànlá wọ́n lájọ́ sí tálámà lọ́wọ́ wìláyà àjọ́ sí òsílà ní wa mọ́ tó jọ́sẹ̀ ìrànlọ́wọ́ tí tí mọ gbàgbọ́ tàfàrọ yóò fi àhó yíra rẹ̀ lákùn dínà kan wàrí àdé wọ́n ti wá lọ sí gbogbo ìwádìí ẹ̀ẹ́lẹ̀ lọ́wà lọ rí gbé lọ́yà kan tí wọ́n ti sọ fún wípé kì gbọ́kìgbà ni o tàgbóè

kí wá yọ 100 billion bẹ́ 100 billion bẹ́ kí n sọ wípé mo fẹ́ náà fúnra mi kí n lè máa sẹ̀mí ń gbà ẹ̀sìn wa tí ẹ̀kùnrin àwọn àtàwọn àfáà ṣe nílé olókù kí kò ẹ̀sìn wa ẹ máa wo lọ wà tó bá jẹ́ pé tóòtọ́ ní ẹgbẹ́ òtòdodo wọn ìgbà sí tó ń kàrùkú àlọ́ ọgbọ́ yé pé a sí mo láǹfààní àti ọwọ́nubá wọ́nubá fírí ilẹ̀ labádébí ìjànẹ́jà kan wọ́n ni àdúkà ní bàbá ìbá kó tó rí pé ìgbàdẹ̀ kírùntán kó tó rí pé àwọn èèyàn òtùká ẹ̀ntọ́ jẹ́ àgbọ̀mà lókù ní àwọn fẹ́ sọ̀rọ̀ ọba bọ́bẹ̀ ní látàrí sílẹ̀ ní dáàdì dáàdì ní sáré rí dáàdì ní agbọ́mẹ́rin olùbá ní lórí bẹ́ẹ̀ dáàdì ní tọ́ọ̀sí à friday wọn kò jẹ́rí dáàdì ní wọ́n tún máa ń pẹ̀ kẹ́kẹ́ ní sítù sítù ṣàwádìí ní ẹgbẹ́ jáde jáde jáde jáde wọ́n dẹ̀ ma lọ umrọ̀ umrọ̀ ni a ma lọ sí umrọ̀ náà ni pé fọ́rẹ̀ kọ́dà ìsìnkọ́pọ̀ kì í já eh, mọ́dẹ̀ lè ká láì ma yí ọ̀dọ́ tó ẹ pé dáàdì ló ṣe lè kọ́ òfin wọn eh. kí ni dáàdì ló ṣe wọ́n dẹ̀ làgbọ̀dọ̀ débẹ̀ wọ́n dẹ̀ ṣe dédé tí ẹ̀sìn wí owó náà jẹ́ 85 million naira wọ́n ní kí ìbẹ̀rẹ̀ bàbá imam sí wọ́n nílé kéw tí ó ń kọ́ lọ àbí ń bẹ̀rẹ̀ àwọn òpin ọ̀fẹ́ kọ́ lè kéw tí wọ́n bá rí kankan dánú méjèèjì wọ́n ní kákún ẹ̀kún à tí wọ́n bá rí kankan dánú bẹ́ẹ̀ wọ́n ní ká wà àfáà mi tí ó jẹ́ akọmọ́ ń kéw tí ó jẹ́ pé ní ìsìn ìyàwó sọ ilé kéwù ti wá ilé ti wá ilé o ìta àdẹ̀sí ló kù ilé kéwù ti wá rẹ̀ jẹ́mọ́ ní àdúgbò àwọn ọ̀stáàdù torí pé wọ́n èsì olùsì ẹ̀dàkùn ní ìbàdẹ̀ lónìí ẹn tí bá ń gbé rẹ́mbò tọ́lọ́sì ẹ̀fẹ́ rẹ́mbò sókò àṣí ni bí wọ́n sì sí rẹ́mbò rí rẹ́mbò sókò bá sí wọ́n sì sókò àṣí Allah ní nǹkan bí ọdún mẹ́rìndínlógún sísìn ẹnìkan síkù àwọn mẹ̀rẹ̀ sí lọ kọ́ ilé ilé ìní agbára kọ́dà bí àjà bí mẹ́fà báyìí wọ́n kọ́ sínú chọ́ọ̀chì wọn ọ̀nà fi ṣe endowment fún dájì wọ́n fi pọ̀lú nílé jẹ́mọ́ ẹ ti rí pé àwọn tí è sáàfà tí ẹ̀ ń pè láàfà àwọn ní ẹ̀ ń dára wọn tí è sẹ́sìn

sunday ni mọ́sí ajẹ́mọ̀ di ọjọ́ fatiwa tàmà bèèrè àjọ́ ẹ̀sìn adẹ́fẹ̀ àwọn gbé ni gbogbo ayé náà ma gbọ́ gbogbo nígbà wà lápọ̀ lọ́rọ̀ àwọn ará mọ́sálásí bá pé kí a sì wá kò ẹni tí ó bá ṣe tó gbéyàn kó nùsùlámù láàsọ mùsùlùmí ni àdàbí sí nìká pán àlejò lè kìí sọ́rọ̀ tó lé àmìrùdà ní àbíwà wọn rí èmi ni máa mọ̀ mọ́sálásí tí ẹgbẹ́ ìjáde wáyé ṣùgbọ́n mọ́sálásí ilé tó tẹ̀lẹ̀ kọ́dà tẹ̀mìrìbùl àsàní وترتيب المسانيد بالحقد العراقي الى انسي على يلو مثلا سيوا فكنا لا كونتينيو pẹ̀lú wa aláwọ̀ yín bẹ́ẹ̀ ṣùgbọ́n pé ti mi nǹkan mi tẹ̀yìn gbé wa ẹ free ṣùgbọ́n àwọn èèyàn máa bèrè bèrè o èmi gẹ́gẹ́ bí ìmáàmù bí tẹ́ bá sọ n tó ta kesin ibi ẹ ti sọ nin ja yín o torí àwọn èèyàn le tí wọ́n gbọ́ nítorí pé nta man bi afẹ wallahi àwọn èèyàn ni sọ bẹ́ẹ̀ ó ti rẹ̀ yóò mú sí wá sí òkú kan mọ́sánásí ẹni wá ní ṣe bí ìsìláàmù lẹ́ ń tẹ̀yìn ara Americas mú ní lẹ́tà láti kọ sí ìrìnlẹ̀ sí ṣe kí ló ní tẹ́ gbéjẹ̀rẹ̀ wá mọ́sánásí mọ́sánásí kí ló dé kí ló dé sáwọ̀ ẹsẹ̀ mùsùlùmí ni ẹ̀wọ̀n lẹ́ Ẹgbẹ́jáde wá rí sí mọ́sánásí Dr. Shafdin. Ẹ̀ẹ̀ẹ̀ lóde. Ẹlọ́bẹ̀. Àwọn Adẹ̀bẹ̀rẹ̀ pé kí lẹ̀ ń wá káàkì mọ́sálásí tẹ́ẹ̀mọ́ lọ chẹ́ẹ̀kì, tẹ́ẹ̀mọ́ lọ káàkì wọ́n ni àà wọ́n láwọn aṣáájú sọ fún àwí pé ọ̀rọ̀ ọmọ ìtàbẹ̀rẹ̀ ọkọ̀ bọ́ọ̀sì ńlá tó kú àìmọye èrò tí ẹ lé ní ọgọ́rùn méjì nílọ dìdìdìdì àti láì kágàrọ̀ bá dẹ̀dàdé ó sálà sídẹ́ntì nínú àwọn tí ń bẹ̀ tí ẹ gí ọgọ́rùn méjì nínú ọkọ̀ yìí àwọn ogójì kú lójú ẹsẹ̀ ọwá kú àwọn ọgọ́rùn kan àti ọgọ́ta nínú ọkọ̀ àwọn ń kú lọ wọ́n ìfòfẹ́ ẹjọ́ àwọn aṣáájú bí wá ń jọ́nà pé ta ló ẹ̀ká kọ́kọ́ máa rescue sáà tó ti kú tán ìní ká máa gbé o ní àbáwọn tí ètí ìkù tán tá a lè sàánú fún ah, wọ́n láwọn tí ètí ìkù tán ni a jẹ́ pé mùsùlùmí tí ọ̀gbẹ̀ sí yìí amílìká ma lọ mọ́sílásí tó rára mọ́sílásí wo èkútán ọ̀nà ìlú lọ wo èkútán àwọn àtọ́kì kútán kí là wà lọ́tọ́dọ̀ no ìyí tí ó sọ ọyẹ̀ kí wọ́n wá bí àti ẹ̀ tí kútán láwá lọ́dọ̀ wọn jẹ́máà kí ní ilé ó ń kálukú wa ká tó kú láyé ọlọ́run fún aláǹfààní ni over 3 dúkìá wa káàkì síṣẹ́ olóore ìntẹ́ìrí ń sùn díyà ẹ̀kìníkan ẹ̀wọ́n mọ̀ kọmọ́ságan ìtẹ́ìrí ń kúwẹ́tì tẹ́ìrí láti Íjíbítì ibi wọn ti gbẹ́sìn yẹnú ọ̀pọ̀lọpọ̀ ń ṣe báyẹn láti ṣe wàsíyà wàsíyà ẹni tí ó bá jogún ó sì ní gbàgbẹ́ ó kí ló fi lè gbàgbẹ́ o ní pé o làdìkẹ́ bọ̀dá wa àgbà ajọ̀kùnjọ̀kùn náà ni o bọ̀dá wa àgbà bàbá ti tọ́ wọn tẹ́kìdì professor bọ̀dá kejì mẹ́wàá náà dẹ̀ ní á èyí tó wájẹ́ kìkẹ́ o ní bàbá dàgbà sí lọ́wọ́ bàbá ti wà ní wheelchair oníntìyàn wẹ́rẹ́wẹ́rẹ́ bó ṣe wà náà ló fi parí ló fi ní bs wọ́n fẹ́ sí masters yẹn bàbá ń pé a Sulaiman ta ní ọwọ̀ ẹ̀wọ́ gbogbo àwọn àgbọ̀n wá bá wá ara Australia wa ara US wá gbogbo bá ṣe meeting Suleiman ìwọ náà látó fojú jọ bá ń dúó ti dádì ọlọ́run dẹ̀ máa tó ẹ ọba gbàbẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ parí wọ́n ti di master soda wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n tún bẹ̀rẹ̀ wọ́n tún tòwé PhD wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n gbogbo sàtìjá alẹ̀ lórí pé ń tọ́jú bàbá wọn bàbá ìwà kú bàbá ìwà yọ 1 over 3 ilẹ̀ 1 over 3 rẹ̀ wá jẹ́ 5 billion naira nínú dúkìá bàbá wọn tí wọ́n fẹ́ pè fún ará àta ni àwọn tí wọ́n jogun láàrin àwọn ní ààlẹ́ fara àta nìkan ní kìíní Suleiman àwa lágbà sẹ́yìn torí kó dóòtù bàbá wa ápùn 10 billion naira nínú owó hmm. gbogbo wa panupọ̀ bẹ́ẹ̀ nítorí tẹ́sì ti sọ pé wọn gbọ́dọ̀ dà fún ẹnìkan nínú ẹni tí ó jogun kọ́ mọ́ dàbò sí mi gbogbo ní ẹ̀sì panupọ̀ ìtorí ẹni iṣẹ́ tó sí so clear díẹ̀ àwa bọ́ bí ogún kí ló dé tí wọ́n tó ti di kírísẹ́nì ló jogun dádì rẹ̀ mùsùlùmí ló sì kékeré ọ̀bá kírun yẹ̀yẹ̀ náà ní bàbá ń ṣe yẹ̀yẹ̀ náà bàbá yóò ní kọ́dà àwọn ní ah, ah, bàbá wọ́n tún lọ kátẹ̀jẹ́ nígbà bàbá kú ọwá ló ń fẹ́ jogun bàbá èyí wọ́n wá lówó eléyìí wọ́n mọ̀ ọ lọ. ọ̀rọ̀ yóò ní dárò àmì bàbá. nǹkan kan bẹ tọ́jọ́ wípé ìṣẹ̀lẹ̀ ló tí èsì pẹ̀lú èèyàn gbọ́dọ̀ sọ pé bí àwọn ẹni tí wọ́n ti gbogbo ní o jama'a wallahi islam lè alhamdulillah tí èyàn bá fọgbà lónìí tó kò ní islam ẹ lè rí kí ẹni tó lọ sábánú ẹ̀sìn mi ẹ lè rí kọ́kọ́ ní rẹ kí àwọn èèyàn rẹ̀ tí a bí bí ẹ ń fi wọ́n dẹ́rùbà wọ́n ma fi wọ́n lè sá nínú ẹbí náà ti inú báyìí sọ́kọ̀ pàṣà ṣùgbà ó sàfihàn ní ọ ma gorí òkè bàbá táà wítọ́lọ mú ọdọ́ yìí bàbá yìí sáàrẹ táàrẹ yìí ní agbára gbogbo ọmọ rẹ̀ ti gbó èkó tí ẹ ti kíṣẹ́ ní kò sí kẹrẹrẹ torí wọn sọ fún ṣọ́ọ̀tì pé wọn gbọdọ̀ rí aláàrẹ bàbá yìí jà ń rí ni ẹni tó wá gbé tọ́jú ọmọ tó jáde súnà òní ọ̀fọ̀tọ̀ òní ọ̀fọ̀ nọ́mbà 2 ní bá ní ọ̀fọ̀ wọ́n ní wọ́lọ́mọ̀ wà látò ń sí hmm. nílì ẹ̀kà lọ́dọ̀ rẹ̀ bá ní gbéwé ilé ẹ̀yọkà tí wà bà ní ibi tí lè síbọ̀ sí ní sọ́bẹ̀ wọ́n mọ̀ dìtàbọ̀rọ̀ àwọn ọmọ sọ ibi tí lè yẹn bọ́ sí tí a bá ta ibẹ̀ ní 250 million naira lónìí èèyàn gbà wípé wọ́n sàsí ẹni nílànà ìtọ́gbà tí wọ́n sàsí ẹni hmm. tí mo lè sọ tó lè sómánù tẹ̀fà àgbà tí wọ́n sàsí ẹni um, <laughs> pọ̀ ń kọ̀ lé lé yìí ìtakùtà wó lé àtà wọ́n ní ìwé lọ́kàn àwọn kọba wọn gbé kọ́dà wọ́n lé pẹ̀ ní ẹ́ láwọn tọ́lọ̀wò pẹ̀ ní ogun jẹmọ́ra ó ṣe jẹ́ pé mùsùlùmí ní máa gbà àpọlọ hmm. hmm. mùsùlùmí ni o nítorí pé ó wa náà hmm. is al-islamu lẹ̀sìtáǹsì ibẹ̀lẹ́ fi al-islamu ẹni tọ́jọ́ wípé ọgbà ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú pókún àbọ̀fà jẹmọ́ra àwa padà Ilé ìyàwó ìgbé ní ẹ̀dá òṣèlú ọ̀tá ní ìsìnkú, òkú sí lọ, jọmọ́ ẹgbẹ́ àpẹ́ àpò ìgbé ọlọ́mọ fi ìjẹba wà ní ọ̀pọ̀ tí a rí ẹ̀yìn òkúta aláàrùn kú ní ìyókó ojú àlàyé ní o gbogbo dámì lẹ́rìn yìí tẹ́ ẹ̀ká kiri wọ́n tó pàdé wọ́n tó pàdé wọ́n pàdé lẹ́sìkò yìí ẹ̀ẹ́rẹ́ ìrìnàjò ẹ̀ẹ́rẹ́ ìrìnàjò ẹni wá fún àpá ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ ọ̀gbùn ti lọ ó ní ìjẹ̀lẹ̀ kí ni ó lẹ́yìn rẹ̀ nítorí pé yóò ojú alàrí alàrí owó ó rẹ̀ sí ẹ̀yà rí àwọn fásitì onírọ̀ gbogbo owó ọmọ tó ti di kìsìtẹ́lẹ̀ tó sì jẹ́ pé mùsùlùmí láwọn òbí rẹ̀ má kò rí kí o má kò rí owó wọn mẹ́gbẹ̀ẹ́ ogún wọn. ẹ̀rẹ̀kẹ́ ọmọlẹ̀ ti tó inú ọwọ́ kọ́rọ̀rọ̀ mẹ́rin ló ní o. mẹ́gbẹ̀ẹ́ ogún yẹn. ṣe jẹ. ọmọ ọkọ̀ ìgbàlẹ̀ yẹn jẹ́ ọ̀ṣọ́. àbòsí náà fẹ́. lọ́nà kàkàkì. kí lọ wá mẹ́. ìbéèrè wá ní. mọ̀tàkì wà ń kọ́. mọ̀tàkì ẹ̀ ń tọ́jú wípé wọ́n sọ mẹ́rọ gbogbo àwọn rẹ̀ wọ́n sẹ́rẹ̀ rẹ̀ tí èmi ti ọ̀lẹ́ rẹ̀ ìsìláàmù ló ti lọ́gbà tàlẹ́ nǹkan bá tàlẹ́ wọ́n ni wọ́n náà ti ẹ̀rọ mẹ́rin ní ọmọ mẹ́rin ọlọ́run ti pa méjì ogun mẹ́rin ìyàwó mẹ́rin wọ́n kúrò kan iléeṣẹ́ ogun mẹ́jọ ẹ̀gbó kí ló ń pàdé òun fún ìlẹ́sì rẹ̀ àbúrò wípé àwọn ẹbí wọn sọ pé kí ìgbé jáde bàbá mi yóò ìjọba gbogbo jẹ́ ìyá jẹ́ ọlọ́run ní kó jẹ́ ẹgbọ́ wọ́n wá ní ifá tí múyàn tọ́lá mi múyàn láti sí wọ́n wá ní ìsìláàmù gan-an ní ọkọ̀ sí ní ìjọba ìsìláàmù gbogbo tó sì lóòrùn tó lórí ọmọ rẹ̀ kò sí ìyàwó rẹ̀ kò sí mọ́ àwọn ẹgbẹ́ àpapọ̀ bàbá gbogbo ní ìrìnlẹ́ dára ní ọba àmọ́ ìyàwó rẹ̀ débi iṣẹ́ rẹ̀ ní títì múlé lọ ẹ̀jọ̀ kúrú kí ààrẹ ní o ẹ̀rọ náà wọ́n ní wọ́n yẹ́ ni ó dènà fún mi láti jẹ́rù ó Àwọn mímọ̀ ẹnu òkú ilé ìfọ́n ففي هذه المسألة ستة مذاهب ọ̀rọ̀ mẹ́fà ní lórí ilé tí bá wá sọ gẹ́gẹ́ àgbà àwà tí ó rẹ̀ sí wa wípé èyí lè gbìyàn ẹ ọlọ́run kẹ́ wa ní ìsìlámù ìkọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ó ní ọ̀rọ̀ alimọ́nù ahmed wọ́n ní wọ́n ṣe àfihàn ẹ̀nà ṣe ìkẹ̀kẹ́ mẹ́rin lọ wọ́n ní gbogbo tó gbọdọ̀

wọn ò sí lé gbogbo rẹ̀ àti lé lọ rẹ̀ ó dúkìá ìfún àwọn kèkèrè ẹgbẹ́ torí ìsìláàmù lè kú lọ ẹ̀tàkàrà tí máa kò ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ àkọ́kọ́ fún ìmáàmù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àìmọ́ màálìkì ní ẹni ọ̀rọ̀ náà náà sọ wọ́n ní àánà àtàrà pátàdà wọn ńlá àyàfi tó bá jẹ́ wípé ìrìntájà ni yóò hárí mà wà pátàwú mi

ọ̀rọ̀ kẹta nínú ọ̀rọ̀ márùn-ún alẹ́nàmà àbú hanifa wọ́n ní ó ṣe wá lẹ́gbọ́wà irú ogúnwà méjìlá àfisí mọ́kítà sábà wú fílì ìsìláàmì ìwà ọ́tà sí ilé mùsùlùmí náà wọ́n mọ́kítà sábà wú bá dà ní kíra ìyáyì níláti ilé ìsìláàmì mùsùlùmí wọ́n ní ṣe gbogbo tó kó jọ ẹrù dáadáa gbogbo tó yàrá ọjọ́ rẹ̀ tẹ́ ti dọ́kú ìsìláàmù rẹ̀ ẹgbẹ́ àwọn ilé ìwòkú ìtọ́nà ìjọba díẹ̀ gbogbo tó wọ́n padà ní lẹ́yìn ìgbà ní ẹkọ́ ìfẹ́ àtọ́wọ́ àbúrúsù àtọ́ ìbò rẹ̀ tí a jọ mẹ́gbẹ́gbọ́ àwọn àyíká àwọn méjèèjì mẹ́jì àṣílẹ̀ ọ̀rọ̀ adáni ìsáàmùlé kọjọ olóògbòmí gúgbọ́mà ẹgbẹ̀rẹ̀ àpẹjọ́ ọjọ́gún rẹ̀ nínú ọmọ̀sùnmí ìyún ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀ka òun ó ní ọ̀rọ̀ apákanná àtàlẹ́ ìjẹ́bí àtọ̀rọ̀ alíwọ́mà wọ́n ní ìwà ọ̀rọ̀ tẹ́ríkà ìwò ìhàlì dín ilẹ̀ ní tábọ̀lẹ̀ rẹ̀ wọ́n ní ibi ẹ̀sìn lọ́nà ibẹ̀ ní ẹ̀kọ́ lọ mẹ́fà kọ́ lọ sí owó òdo ìdí òkú lọ ìdí òkú lọ sí ọ̀rọ̀ tó lọ sí ìdí ìjẹun tó tó tẹ̀lé láti ọ̀rọ̀ ilẹ̀ ìsàpàtí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìyá wọ́n ní ìwà ọ̀sáàtì yìí ni àrídílẹ̀ ti dábọ̀ ẹ̀yẹ tó nínú àwọn ẹbí ẹ̀ náà ni ó gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹ̀wẹ̀ sí lọ́nà ọ̀tọ̀ aláwọ̀ ní ẹ̀lẹ́ gbogbo ẹ̀ náà náà ti dára tó sì kù orí ẹ̀ tó sì kù ìsìláàmù tó ní àjọ eré rẹ̀ káwọn mẹ́lẹ́gbà sílẹ̀ nílùú mẹ́rin one two three four ọ̀rọ̀mọ́mù mẹ́rin ọ̀rọ̀mọ́mù ṣẹlẹ̀ ló máa fẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ wípé ọmọ àwọn tí wọ́n pọ̀lú ìgbóni tí ẹgbẹ̀rẹ̀ 3

gbogbo tó fi kókó jọ nínú islam ọ̀pọ̀lọpọ̀ nípa lè sọ yẹn gbogbo tó kó jọ nínú islam káwọn mùsùlùmí kọ́kọ́ pè káwọn èèyàn rẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí ilé tó kó látàbà tó ti gba islam wọ́n kó lọ sí ọkọ̀ lọ sí àpò báyìí kára bí orí wọn lọ bí ẹ̀ ọ̀pá lè ní ẹgbẹ́lẹ̀ Ọgbọ́n mẹ́rin a ní lọ́yà láàrin mọ̀ wá mọ̀ kó tí ìmáàmù tí wọ́n lò ọlọ́yà tó kí bá yóò tú sí ìkẹ́lú ọ̀rọ̀ ìjẹ́ ẹ̀ka tó tẹ̀kọ́ bẹ́ wọn lójú pé náà bá ń lò ọkùn àwọn ọmọ ìdọ̀dọ̀ ọlọ́pẹ́ ìyàwó fìsí náà tí ó bọ̀ wá sínú mẹ́tẹ̀ẹ̀ta yìí kí wọ́n sọ pé àwọn olùsọ̀rọ̀ á wà ní owó ìjọba mú mẹ́ta yìí láàrin ìlọ́ọ̀ ìlọ́ọ̀ ìlọ́ọ̀ lọ́yà tí ń kẹ́ẹ̀kẹ́ wá sẹ́mọ̀ ẹ̀rù sáàmì ẹ̀rù mẹ́ta nínú mẹ́fà o tó bá jẹ́ pẹ́ ẹ̀rí mẹ́ta yìí balẹ̀ sí tẹ́ẹ̀tẹ̀ ìgbógbé kí ní ìgbọ́mọ́tò jù jí It's part of your work. so, ẹgbẹ́ wa sójú ọ̀nà tí ó bá wá sí ní ọlọ́jà táì ẹ̀ẹ̀sẹ̀ wá sọ ikú tó èmi gẹ́gẹ́ ní sáàdì èmi lọ́tọ̀ ìjọba táyà. Thank you àbí ẹ̀ẹ́ alhamdulillah Thank you. Ìjọba ìwà fún àwọn ọ̀kan láti láti ló tó kí lọ́sọ̀tún ìgbésíkálẹ̀ ẹgbẹ́ bá jẹ́ ìyàwó ètò ìsọ pé pé sí ọkọ̀ bá ti mú àtọ́kọ́ àti ìyàwó gbogbo kọ́kọ̀ máa pọ̀ ní àdóòrò process management ẹgbẹ́ ọdún àwọn ẹgbẹ́ ìgbìmọ̀ so ó túnmọ̀ sí wípé wọ́n bá ti yẹ àlejò ẹgbẹ́ ọkọ̀ òfin

nígbà wà nínú ẹni tó fi ìsìláàmù lókè àjọ láàárọ̀ ìjọsìn bí ọ̀rẹ́ ọwọ́ adàlérò ìrìnà ó sì gbà tó rí bóun ṣẹ̀ṣẹ̀ náà gbó láti ṣùgbọ́n ìlànà ìlú ọ̀rọ̀ ọ̀rọ̀ ló ń ṣẹ̀ṣẹ̀ lọ́nà ààrẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni tí ó bá mú ìgbà tó kú tọ́ ọkọ̀ ìgbà tó fẹ́ kú ọkú sí mọ́ọ̀lù mùsùlùmí láti bẹ̀rẹ̀ ó wá fẹ́ ọkú ìgbẹ́gbẹ̀ náà olùgbé ìgbàsíwáyé olùgbé ìgbàsíwáyé àrùn ìgbà mọ̀lẹ́ tó kù sí àwọn bẹ́ẹ̀ ilé ìbá sì pọ̀ sí lórí mọ̀lẹ́ àwọn bẹ́ẹ̀ náà àṣọ́ọ̀ṣì ìlú ọ̀pọ̀lọpọ̀ wọn ní irú bọ́ọ̀sì àwọn tó bá jẹ́ wọ́n lè mọ́ láàrín ìlú lápẹ̀lẹ̀. Náà, ikú tó bá ṣe láti ó lọ wá sí àwọn ilé tí wọ́n wá fún sí ìtọ́jú ìlú ṣùgbọ́n tí bá ti lọ nínú ọpọlọ mi tí bá ti bọ̀ mo mọ ọgbọ̀rọ̀ àwọn àmìlá wípé èyí ó sì sọ ibú tó kò kó ibú bá wù yẹn àwọn èèyàn sí ní tí wọ́n mú o àmì àmì àmì àmì àmì àmì àmì

jẹ́mọ́ sáà eré ní tó lè tako wọn bákanà Adàkọ̀lá, kọ́ ní àríkà ọmọ ọmọ ìjọba. Lẹ́nu kò tí mú láàbọ̀ ìrìnfẹ́ tàà bá ní pé ó tẹ́lẹ̀ lẹ́ẹ̀kẹ́ àti máa tún yẹ̀kínú láyé ìlú fi ṣàkàlẹ̀ fún ọ̀pẹ́ ilé ìdí in tó lè fún anúkọ́lù ìṣẹ̀lẹ̀ àtàwọn ará ilé tẹ́bí wò ní pé gbogbo ẹ̀rọ fẹ́ sí ìgbà ẹwọ ẹbí ẹwọ ẹwọ tẹ́kìlì ìjẹ́ ẹ̀ṣẹ̀ sábà bí gúúsù fún ọ̀rọ̀ tí òṣì bá ń ta nínú bàbá ẹni omi ìgbẹ̀ ìgbogbo fẹ́ fẹ́

mo ní ẹjọ́ mọ́tálà abẹ́kẹ̀ ẹ̀dá akẹ́yìn ọ̀sọ̀ fún àgbẹ́dá tí ẹ̀ fà ní ẹjọ́ akẹ́yìn àdínkù rẹ̀ fún mẹ́ ọwọ́ àtúnṣà àkókò ìṣe ẹ̀kọ́ ìṣe ìṣe ẹ̀yẹ sọ ilé àwọn abẹ́rẹ́ kẹ́kọ̀ọ́ ní bọ́ ṣùgbọ́n ó kú ọmọ ìkẹ̀ tí àwọn àti sọ̀tún bẹ́ẹ̀ sọ̀tún mo fẹ́ kẹ́kọ̀ọ́ náà fi bí ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ ẹ̀yìn tọ́lọ̀ ń pè lọ́dọ̀ ọ̀rẹ́ kájọ gbé ẹ̀wò ṣùgbọ́n èmì ìgbà ọ̀rọ̀ tẹ́bì yìí ẹ̀bá lọ kò sí inú mẹ́tẹ̀ẹ̀ta sí àwọn àbíbọ́díyà ọ̀rọ̀ yàwó mẹ́tẹ̀ẹ̀ta ní ẹ̀ ó sì yẹ́ ẹ̀gbọ́n gbogbo àníyàn gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ní ó ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà torí pé ọ̀rọ̀ àwọn dọ̀ríyà pé ẹṣọ̀ ọ̀rọ̀ rẹ̀ kí ni ọ̀rọ̀ lẹ́ẹ̀ta pé nínú àwọn ẹbí ẹ̀ pẹ́pẹ́ kò tako ọ̀rọ̀ àná sí ìpìlẹ̀ sárasára pé èdè yóò lè lórí ìfìmọ̀ yóò lè lórí ìfìmọ̀ ṣùgbọ́n bákan náà àtẹ́wọ́yẹ́ pé ogún náà àwọn ẹbí ẹ̀ yóò sàǹfààní tó tó wá jẹ́ pé tó bá wá ṣùgbọ́n ogún náà àyè ló bọ́ta àwọn tí wọ́n bá yọ ikú tó kú lérò ní láàrọ̀ tó kú lójú ẹ̀. nítorí pé tá a bá ṣe báwọn a ti padà síbi ọ̀rọ̀ àgbẹ̀bí ìpìlẹ̀ náà ni àti fóònù ọgbà tí ìṣẹ̀lẹ̀ jẹ́mọ́ àtàlórí tàkọ̀rọ̀

tó bá ṣẹlẹ̀ sí yàn tó bá ṣẹlẹ̀ sí yàn bẹ́ẹ̀ ó fi báwo ni ẹni ẹsẹ̀ fẹ́ ó dẹ̀ ṣẹlẹ̀ sí òun ṣẹlẹ̀ mọ̀ mi wá sí Christian ni ó tí wọ́n ti á ti fẹ́ ọmọ ṣe ìṣòro ọmọ ṣe Islam tí ó ọ̀kà wọn kọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ àwọn ìjọba àwọn ọmọ sọ̀rọ̀ So now what they also like is this and that. Hmm. No, that is Allah. So then we are one for one for see or Christianity. So that is something one thing we pay. Look, but only to our reason. Islam will over. What's Islam over? Now, gbogbo pé wọ́n tọ́ àti ọ̀tọ̀ tó ń mú tòun nígbà yẹn. Náà ó ti tọ́ fún àti Christian, ìtẹ́nìkan á sọ ẹgbẹ́ gbogbo pọ́pọ́tì wọ̀nyí sí wọ́n kò sí ọ̀nà wọn ẹrú Ó lẹ́sẹ̀ kó gún wọn lọ sí Prof, ọ̀dọ̀ ní kámẹ́rà máa wù lọ́dọ̀ yóò ẹ má bìí fún máa tó kò tó ní ọ̀pọ̀ sọ̀pọ̀ tó ní òtún lè ẹ tó opportunity bá dáwà mo máa dúró mo máa try láti ọ̀rọ̀ tí mo kí ẹ gbọ́dọ̀ bá sọ láàrín àárín ìlú máa lè sọ ìdí property yẹn nìkan ló ṣiṣẹ́ rẹ̀ tó lè rò pé mo kúrò jẹ ìwọ̀n kan gbọdọ̀ ti já kẹlọ lọ́wọ́ kò lè ṣe kẹ́ nígbà wọn ni mo ìgbà èyí tí àbúrò mi tí wọ́n ń yin sí ìṣòro tó lọ́wọ́ nílẹ̀. Yìí ṣe ìṣòro ọlọ́run wọn ní ìmú o. Mọ́tò yẹn bẹ́ẹ̀ bí two thousand ó ṣàtìwọ́n lẹ́yìn tí ó rìn ọ̀rọ̀ ìpa. Ó ti wà lẹ́lẹ̀ tí ó rò lọ́pẹ̀ tí ó wà lẹ́lẹ̀ láti 2017 tí ó rò. February 2022. So, àwọn òtí ẹ̀ ló fún wọ́n lé ní láti ìrìnàmò yẹ ní ìyá 350,000 ní láti ìrìnàmò ní Ìbàdàn. Àwọn tó ti wà lójú kan tó ó ti nígbà ní wọ́n kọ́ pé ó dúró lábẹ́ ọdún wọ́n tó dúró ní ìjìnlẹ̀ nígbà ní ìlẹ́kùn fi ọ̀nà àwọn ẹ̀ wá sí àwọn ọjọ́ kejì náà tó wà pọ̀. Bọ̀ tó ta ní rà ó pé sí gbogbo fún àwọn ìjọ ta ló ó tó lọ́dọ̀ wọn pẹ̀lú kan láàrin àwọn ẹ̀dá ẹjẹ́ wọn ní pẹ́lú ìgbìmọ̀ wà kan so but bí mo sọ ọ̀rọ̀ ọkùnrin lọ́dà yẹn ọ̀rọ̀ tó pàtì burú ó mọ ẹgbẹ́ tí wọ́n pè ní rotì williams rotì williams ni olùbàbà àbúmọ̀ pápá láàrin ìlànà wà lọ́yà ó pàtì sí bàbá been billions of dollars àwọn ọmọ ti jà jà jà jà jà àwọn ọmọ ti kú lórí ẹ̀ àwọn ọmọ náà sọ̀rọ̀ yìí náà sínú àti òkè ti ní bí lẹ́bà mú ọ àwọn láìsí ilẹ̀kùn ò ọ̀rọ̀ pọ́pàtì wọ́n pe bàbá àtẹ́lú tẹ̀sí ìyẹ́sì Justice Medias ni bóyá first Nigerian lawyer tó kọ́kọ́ lọ sí ilé ọmọ lọ́yà níbẹ̀. Bàbá tó bí Justice Medias property rate fún account lórí. Justice Medias sì ti kú ní ìsìn ọkùnrin tó ní láìjà jíjẹ́ jíjẹ́ sí Medias. So ọ̀rọ̀ tó bá lè ní ìjẹ̀ láìpẹ́. ìta mùsùlùmí ni bàbá mi ó sì kú ní mùsùlùmí christians ni ìyàwó ìyàwó kejì ìyá ìyàwó kejì náà ẹgbẹ́ ìlú lórí wà kọ́ ìtọ́nù àwọn pẹ̀lú àwọn ìṣẹ́jú nígbà tí wọ́n sì tó sọ pé kí màmá mi padà nígbà tí màmá mi padà sí ẹ̀yìn lóòjì àwọn ọkọ̀ tí ní ìdẹ̀wọ̀ ẹ̀yìn ìdẹ̀wọ̀ ara àwọn ìrọ̀lẹ́ ìrìnlẹ̀ so Then, much better, that's why you are the one to start. Ó lè jẹ́ ọ̀rọ̀ ìyẹn ní báyìí, ó lè jẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn, ó lè jẹ́ ọ̀rọ̀ tẹ́tà tí máa yọ ọmọ ẹ̀rí ilé ìgbà ìrìnàjò ọmọ ìyàwó aláàbí ló fẹ́ ṣe wẹ́ẹ̀dì, olùfẹ́ ṣe wẹ́ẹ̀dì, ọmọ yẹn wá wá. Ó lè ní kí wọ́n fẹ́ wọlé òbí ọmọ ẹ̀wá lọ sí

wípé wọ́n fẹ́ pé ogun ó ṣàǹkú gbogbo ẹ̀ sí ọmọ mẹ́jọ àwọn èèyàn fẹ́ tí wọ́n á mọ̀ rí pé bàbá mi ló fi ó tẹ̀lé ọmọ ẹ̀ wá lọ́jọ́ fẹ́ pé ogun tó gbogbo ọ̀gá tí wọ́n pé kí tí wọ́n sọ fún àwọn akókò ìbára ti ọmọ ẹ̀ tó wọ́n mú lọ. àwọn tó tẹ̀lé ọmọ ajá ní bí adàrú ẹ̀rọ ó lè rẹ̀ wá wọ́n máa ń lo eh, ilé kan ilẹ̀ kan lórí ilé òun ẹ̀gbẹ́ gẹ́gẹ́ bí ṣéèkì ti sọ àwọn pọ́pátì ẹni tó ń jà sí ilé mẹ́wàá tẹ́ pé kò tó ilẹ̀ kan mú mi tó ní àwọn ẹgbẹ́ ọ ibi tí èyí máa ń lo ọ̀rọ̀ ìmáàmù àbáyé pa gbogbo àwọn ẹgbẹ́ máa ń kà á mi ò mọ àwọn tó bá gbọ́ mi ò mọ àwọn èèyàn tí ìmá bàbá àgbàlagbà àwọn tó ń jẹjọ jẹ́ jẹ̀mọ́ ọ̀rọ̀ ọ̀gbọ́n láyé but ìmá bàbá àgbà ìṣe person who is outstanding intelligent. I have learned àwọn èèyàn yìí kí ó tó wọ́n ṣe wà láyé ìdí ìpínlẹ̀ pẹ́sùn náà when we talk about issues, so issue bí um, we bá bàbá nípa àìpàdé ìgbà jẹun fọ́ ní sòsáré ti wà táwà lórí ní nàìjíríà eh, eh, ọkùnrin lọ́yà Nítorí ọkùnrin jẹ́ bí wọ́n ti máa ń ṣe chemistry or or conjugate magic so but tó bá jẹ́ wípé ṣẹ́rí tó bá yẹ pé a ní ìjọba tí wọ́n kó àwọn property ẹ̀ fún ìjọba ìgbà ní ìṣẹ́ ìgbà ní ìjọba ewu tó bá yẹ pé ẹgbẹ́ apá níjọba ní pé adé sùkúù ìjọba ń ṣe èyí ò ní private school èyí private school ìjọ mi tí lọ sí eh, mo lọ sí èsì mo lọ àbáàrùkù lọ sí ìgbọ́lẹ́gbẹ̀ ní ìjọba ló gbogbo sí tó ẹ ká níjọba tàbí ọ̀sìtì àwọn kìí yẹn rọrùn láti kó ìjọba so but níbi wípé àìníjọba àwọn èèyàn bá ní máa ń wá ìjọba ní

ìjọ tí last brother yẹn sọ ohun ọ̀rọ̀ tó wọ́n ń fààyàn lọ́kàn jẹ́ láàrin ẹ̀rọ pé hospital lè ní wà sóòrò àìsí pípò ọ̀nà pọ́tẹ̀sọ̀ wípé wọ́n ṣe Islam ẹ̀yẹ̀ tí wọ́n sì ààrẹ wọ́n sì fi Christian àwọn Christian ti kò lọ lórúkọ àwọn òdìdí orí orí ń jà kiri kò sí ìkọjọ́ ṣe náà sí pé tí ó bá rí ipò tí ó bá rí pòlìsì kírísítẹ̀ tó wà lọ mùsùlùmí tó wà lọ àwọn olùdó dráìbì gbogbo àwọn ará àti àfihàn ẹ̀yà kò sí i tó gbogbo tó gbogbo tó pa àwọn olùdí ìgbà tí wọ́n sì kú yẹn jà òkú náà èdè sí i tó dẹ̀ yẹ kí àwọn mùsùlùmí yẹ fún owó yẹn wọn kò sí nǹkan tí àwọn ìlànà lọ́yà bá bèèrè lè bàwà sí ṣùgbọ́n àwọn ọmọ ẹni tó bá kú tí ò ṣe mọ́sí lẹ́yẹ̀ kó lè tó di christian towards the end of his life mo ní ìsọ̀kọ́ tó jẹ́ pé wọ́n kò sọ́dọ̀ pẹ̀lú وعلي àti òdodo rẹ̀ ààrẹ ní ààbò fún lọ́jọ́ tó bá. lápẹẹrẹ àjọ ẹ̀rọ tó báyìí lápẹẹrẹ lọ wípé bàbá tọ́nà mú tó ń dé báyìí ká tó dúkìá rẹ̀ lọ fún ìjọba ọ́fíìsì ìgbà ṣe ìrẹsì síbi tó mọ̀ bá fẹ́ àti tẹ̀tẹ̀ ìwọ̀n àgbọ̀dọ̀ jẹ̀ bí i nìlá ìdára ìjọba lè ìta àgbéyà rẹ̀ tó gbé àwọn sí ìkòlọ́nà ìyọ́nù ìrọ̀rọ̀ náà ìṣàlọ̀ àbí ká sọ́ọ̀bù yàdé àwọn ìṣàlọ̀ tó tún tó tó ló jẹ́ yọ lábẹ̀rẹ̀ ní tó tó jẹ́ yọ rúgbẹ̀ wà ní ṣàkọlọ tí ìgbà síṣẹ́ ìjọba nínú ọwà jíròrò ó ti wá kú mẹ́ta ẹ̀sìn wá sẹ́sẹ̀ yìí owó ẹ̀sìn ìjọba rẹ̀ fẹ́ bílíọ̀ náírà èyí tí ìsìláàmù sọ pé wọ́n lọ dá padà fún ìjọba kírọ̀sì ìjọba tó dá padà fún òfin tó fi dá padà lóògùn ó sì tún bá kò sí gbàgbé ìgbà olúwàdà tọ́rọ tó fẹ́ kó jí à ọwà ọ̀rọ̀ kú lọ tí ọ̀rọ̀ kú lọ ìmọ̀ yóò kú lọ bákan náà ó gẹ́gẹ́ ọkọ̀ ẹ̀ tí ó lè mú bẹ́ẹ̀ kí lè pàṣọ fún ẹ̀ lórí ojú kan ní nígbà tó wó ti sí tọ́gbọ́ ẹ̀sì ọmọ ẹgbẹ́ olùpadà tó èrò kò ní kọ́tà jìnnà kò sí mẹ́bí ẹ̀ kò mẹ́ni kẹ́kẹ́ kò ní mú ó sì jọba owó yìí orúkẹ́jọ́ fúnra rẹ̀ sí yóò kò lọ fún àpamọ̀sálásí àbí yóò wo kọmílọ̀ ìtìká ọ̀dàrí ṣẹ̀gbẹ́ ojúkàtúnmí kí lè náà ojúkàtúnmí ìyẹn náà èèyàn ti bísínẹ́sì ìwúrí àrámù ẹlẹ́gbẹ̀rẹ̀ nǹkan bí àtẹ̀jú tó ti bẹ̀rẹ̀ àgbòyíwá dé lẹ́yìn ìgbà náà kí ni ó sì pẹ̀lú bísínẹ́sì sí gbogbo ẹ̀ náà ni ó dàrẹ àti òní dàrẹ àwọn ọmọ òun àràánú ẹlọ́wọ́ èèyàn ọfẹ́ túbá ṣùgbọ́n ló sì lò náà tọ́pẹ́ òun yẹ kò sí ìgbàmọ́ lẹ́yìn ẹ̀ kí ni tí ó sì bákan náà mọ́ wà lábí èèyàn tó jẹ́ pé ọgbọ́n mi gẹ́gẹ́ fún ṣùgbọ́n náà bí ọlọ́dún gbà ṣé mo máa gbàgbà lábẹ́rẹ́ ni àbí tí àti lọ́dọ̀ tí ó wọ́n máa gbá láyé ọ̀dọ̀ tí ó ti máa dára torí ẹgbẹ́ wọn ti yẹ kó o sì lè gbé kí máa tẹ̀lé. Bíyí ni lẹ́yìn rẹ̀ ń kọ̀ọ̀ta. Àkùnrin ẹni tó lówó náà só yẹ kó ẹni tó ní owó tí àwọn ẹ̀wà fi ogún lẹ̀ kí wọ́n kọ́kọ́ wọ́n pé eléyìí. Àwọn ìwé náà ah, ní ti àgbàsí ìsàlẹ̀ tí ó jẹ́ ìwẹ́sìn àti àti ìsìlámù ìgbà tó olóòtọ́sọ̀lẹ̀ ẹ̀ mọ́lẹ́tẹ̀ olóòtọ́sọ̀lẹ̀ náà wọ́n wà lára ọpọlọ èèyàn kẹ́ẹ̀kẹ́ lọ́nà sí ẹ̀ gbọ́dọ̀ wà dọ́gbọ́nátìkì kí bá lè ṣe tó so bí ilé mẹ́rin wà gbogbo ilé lásán yìí ọ̀gá dàbí O kálukú wá fúnpọ̀ rẹ̀ lẹ̀ wọn kálukú fúnpọ̀ rẹ̀ lẹ̀ tí ìlú bá ṣe tá a mọ̀ tàbí máa sọ àwọn ẹgbẹ́ wọn dìdì tó tù tí ìbá ti ra àbùkátà bàbá wa kà tó ìbá ti fẹ́ sọ̀rọ̀ ìlọ́yà wọn kálukú wá dára pọ̀ àjọ ń gbà sí ìgbà náà ọlọ́run ló bí òun lẹ́yìn ọ̀gbà tí àwọn tí wọ́n ti rí ọ̀rẹ́ ìṣòwò náà ọlọ́dà kò sí ayé lọ́wọ́ gba ìgbàlẹ̀ lọ́wọ́ wa àmì sí ìgbàlẹ̀ náà lọ torí tọ́ dára wa dára wọ́n sọ̀rọ̀ kan náà màmá ọ̀la yìí tẹ́ ìdúgbò èyí ní ọ̀gá ọ lákàyè ní òkú lákàyè ní ìsìnkú tẹ́ ìdúgbò èyí ọ̀gá wọ́n mọ̀ sọ pé wọ́n wò ó ìsàlùwà àkọọ́sẹ̀ wọn bàdà ìtọ́ ó yẹ ká fi kòkó ewu tó tóbi o ká àtọwọ́sẹ̀ tí ìbá ṣe ń tọ́ dára wa sí i kí ọmọ

Ìgbọ́nà rẹ̀ fáìtà yẹ̀ tí ló gbọ́nà ní ìjẹ́rẹ̀ pọ̀. Àbúrá tí náà wọ́n kẹta. Ọ̀rẹ́ ìgbẹ́gbẹ́ wọ́n ní kú o ní wọ́n pàgbà Òṣèrú àwọn ọlọ́dà àtìpé àsìkò àsìkò gbígbàdúrà ọlọ́pàá ti súnmọ́ ní rẹ̀ èyí tó súnmọ́ débi ọ̀rọ̀ yìí ilẹ̀ tó ti fa ọ̀rọ̀ rẹ̀ ojú rẹ̀ tó bá lọ́wọ́ ní ìjọba láyé tó pàṣẹ ìrọ̀lọ́wọ́ àwọn ìjọba pàṣẹ ìrọ̀lọ́wọ́ إنا نسألك بأن أشهد أنك أنت الله الذي لا إله إلا أنت الأحد الصمد الذي لم يكن الله ولم يكن له اللهم ربنا احسن عاقبتنا في امور الدنيا واجرنا من خزي الدنيا ومن عذاب الاخره سبحان ربك رب العزه والحمد لله رب العالمين